وكل بدعة ضلالة وكل ضلالة في الله أما بعد عباد الله فلقد أخرج أبو داود في سننه عن أنس بن مالك رضي الله عنهما قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهما يومان يلعبون فيهما فقال ما هذا اليومان قالوا كنا نلعب فيهما كنا نلعب فيهما الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدل أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر وفي هذا الحديث إشارات ومنحات منها الإشارة الأولى أن أيام العيد أيام فرح وسرور بل وذكر الله عز وجل كما في حديث آخر الإشارة الثانية أن غير المسلمين بمختلف أصنافهم لما أعيادهم مختلفة عن أعياد المسلمين التي يقوم عليها ديانتهم وتقاليدهم الشرط الثالثة أن خيرية الجاهلة المسلمين عيد بعيادهم نصف لهم أو نصف لها لهم وإنكار منه على مشاركتهم لهم في أيامها لأنها جزء من شعائر دينهم فقد قال الله تعالى لكم دينكم واليتيم والإشارة الرابعة أن عيد الفطر والأضحى هما المشروعان هما المشروعان للمسلمين وثالثهما اليوم الجمعة ولا غير أيها المسلمون اعلموا أن كل منكر مخل لأصول الإسلام وشعائره من ولاء وبراء يجب الابتعاد عنه كليا فمؤاكلة أهل الكتاب من أيام عياله غير مشروعات لأن الأصل فيها الحرمة ولأنها مبنية على كفر ديانتهم مما قد ثبت كفرها من بعد رؤسائهم ضدهم منكرين منها وأنها بنية الأرض فما يبال بعض المسلمين متأيدين بدين أو بعيد أو بعيد دين ينكر ثبوته بعض علمائه قال الله عز وجل لقد كفر الذين قالوا إن الله والمسيح بن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمثلن الذين كفروا منهم عذاب أليم أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم ما المسيح بن مريم إلا رسول قد خلت من قلب الظهر وأمور صديقة كان يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أن يفتون عباد الله اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا واستغفروه إنه هو الغفور الرحيم أراكم الله سبحانه جل وعلا ọba tí ó àti àánú rẹ̀ àti ìrà rẹ̀ fọwọ́kàn ti àkókò jì ní ẹgbẹ́ ló wá wá jùmọ̀ àti ìmọ́sẹ̀ ìgbàní ìbáradà fún wa èyí tí a ti ti sẹ́yìn irú ẹ̀ má dáàbò wà láyà ọkọ rẹ̀ ó ṣe ìfẹ́ ọmọ ìdá fún un mọ́sẹ̀ ìjábá wọn kí ẹkùnkùn ọlọ́run bá a bá ní ọdún ọdún ọdún kí ni òwe Islam kọjú kí ni perspective Islam fún ìjẹ́ ọdún àbúrò àwọn òṣùnà rẹ̀ kọ́nà kó bá ní jẹ́ náwọn àgbàpọ̀ ní hadithi ó bá gbé hadithi kan jáde látọ̀dọ̀ allen àti allen tó jẹ́ sọ̀hábí àlẹ́bí yìí àti àkúdà òdòdó hadithi yóò wá kọ́nà kó bá ní mọ́tò àwọn méjèèjì allen ti ọmọ mẹ́rin ó jẹ́ ọmọ ọ̀dọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam tó ti gbọ́n onígbà tó ń ṣe wọ́n ní àwọn ọdún méjì kan táwọn náà máa ń sábà ṣeré lọ́dún méjèèjì àwọn ará mẹ̀dínà ní àwọn ọjọ́ méjì kan wọ́n a máa dunú wọ́n a máa yọ̀rọ̀ wọ́n a máa ṣeré láwọn ọjọ́ méjèèjì ó ṣe wá ń bí ìbéèrè wípé máa ha ó tún fi sí wípé àwọn ọjọ́ kéékèèké kan tó fi pé ìgbà táwọn bẹ mùsùlùmí táwọn bẹ nígbà ìmọ̀ ọjọ́ kéékèèké yẹn àbí sọ lọ́wọ́ àbí yọ ayọ̀ àbí dùnú ó ń sọ náà alẹ́sọ̀ láti sọ́lá ike ó fi ọjọ́ ọdún léyá pààrọ̀ rẹ̀ ó sì fi ọjọ́ ọdún rẹ̀ pààrọ̀ rẹ̀ méjèèjì lẹ́sìn èyí tẹ́ gbé wọ́n láti wà tẹ́lẹ̀ yẹn ó sì di parẹ́ nínú hadith yìí rí àwọn ìtọ́ka tí ó pọ̀ tí wọ́n sì hàn dáadáa ìtọ́ka sí àkọ́kọ́ orí tí àwọn ọjọ́ ọdún sábàbà ń sọ ọjọ́ ọjọ́ ọjọ́ ìrántí ọlọ́run ọba ní subhanahu wa ta'ala nínú hadith ni anábì ní àwọn ọjọ́ náà ní fẹ́ràn lé ọjọ́ mẹ́ta ní ọjọ́ ọdún ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọdún kọ́rọ̀ ọjọ́ kẹni ọdún ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ ọdún táyé yìí ọjọ́ ọ̀pẹ́ ọdún léyà ni wọ́n ẹ máa jẹ ìwòye lẹ́ẹ̀kejì àbí ìtọ́ka lẹ́ẹ̀kejì òun ni tí àwọn tí wọ́n ṣe mùsùlùmí ní ìrànrẹ̀ ẹ̀yà wọn bí wọ́n ti pọ̀ òun ní ni àmọ́jẹ́lẹ̀ ọ̀sọ́rọ́ ni àmọ́jẹ́lẹ́sìn iná ni àmọ́jẹ́lẹ́sìn omi ni gbogbo tí ń jẹ́lẹ́sìn tó kù ní kò jọ ọ̀kan bí wọ́n ti wà àwọn náà ní àwọn ọdún tí wọ́n tó yàtọ̀ sí ọdún mùsùlùmí ètò pé àwọn ọdún òun náà ni ìdí jáṣà ìdí wọn gbólé lórí tó jẹ́ sí pẹ́ta bá yọ àwọn ọdún yẹn kù nínú ìjọsìn wọn ẹ̀sìn wọn ò ní ìjọ ẹ̀sìn wọn má a rí inú àdíjì rẹ̀ ìbọ́bà ilẹ̀ jẹta ó ní pé orin tí ń bẹ níbi pé èyí tí wọ́n pè látẹ̀yìn wáyé má tó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn tàí láti fi ọdún ìtúnú ààrẹ ọdún lé òfin pàrọ̀ fún wọn ẹgbẹ́ ìtumọ̀ sí wípé ìsìláàmù látọ̀dọ̀ ọlọ́pàá wọn tàí lá gbogbo ọdún yóò kù sí ìbá jẹ́ lórí ilẹ̀ ó ti hákò ní ìdájọ́ ń pàgbọ́dọ̀ máa ń ṣe pẹ̀lú ọdún àti ìtúnú sí wípé ní mùsùlùmí tí ń jọ ọmọdé àná Muhammad sallallahu alaihi wasallam nítòótọ́ kó tó máa wa ọdún kan máyà kó tó máa gbé ọdún kan lárugẹ lẹ́yìn ọdún léyá àtọ́lù sínú àwẹ̀ kódà lọ hadithi yẹn adigun náà wọn bá ó kọ ọdún wa ká máa bá wọn kópa láwọn ọdún wọn yẹn ká máa wọn o ó ní ìdí ìjẹ́ kan ló nínú àwọn àpẹẹrẹ ẹ̀sìn wọn Olúwa wa subhanahu wa ta'ala sọ wípé lakum dinukum waliya din sẹ́rà wọn tún ètò mùsùlùmí ìṣe ìjọsìn tí wọn kó máa jẹ́ ti wọn lára ọdún ìjọsìn wọn gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé ni bẹ́ẹ̀ bá yọ ọdún kò ní ẹ̀sìn kọ̀ọ̀kan ẹ̀sìn yóò mẹ́hẹ̀ ẹ̀sìn wọn lẹ̀sán máa sọ ọdún tí wọn ẹ̀yìn mùsùlùmí ẹ̀kọ́ ìlú ọdún yìí

nígbà yẹn ọdún fíjẹ́rá nígbà yẹn ọdún káyókáyó nígbà yẹn ọdún lẹ́lọ́dún kọjú gbogbo táwọn àràmọ́ra wa láìsẹ̀ ní ìsìlámù yẹn ọlọ́ọ̀gbò kòkò lábọ̀ wá náà ẹ̀sìn kò sì sí kẹ́ nínú àwọn tí ń polówó gbogbo àwọn ọdún wọn yẹn tí wọ́n lè ìtọ́ka kan pàtó látọ̀dọ̀ ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kò sí lọ́dún èédí ẹnu ànábì ti jáde táwọn sọ́bà náà gbà lọ́dọ̀ ànábì tó kẹ́ bó jẹ́ ọgbà àwọn mùsùlùmí mẹ́ta péré yẹn náà ni ọdún túnú àwẹ̀ ọdún léyá àtọ́tọ́ ọdún wà àwọn mùsùlùmí ẹjá lọ́gbà mẹ́dájú gbogbo nǹkan tí ìsìláàmù bá ní òdà tó lè kó bá ìpìlẹ̀ ìsìláàmù nìyà tó lè kó bá àpẹẹrẹ alágbájá ẹ̀lẹ́ ní tí ìmẹ̀tẹ̀mọ́ ti papọ̀ máa jí wọra wa kò ìmúlẹ̀ rí ní ẹni mi ní tí ó bá kó bá sùlámù rẹ̀ jìnà sí èmi àti lámáìnì mọ̀lẹ́bí ló so wápọ̀ bó ti wù ó ní ìmọ̀ bá ṣe náà ni mọ́jọ́ orí kejì ẹ̀sìn mọ́jọ́ orí kejì ọdún wọn gbogbo lámáìnì bá ti tiẹ̀ ó sàbòsí mi rí tó jẹ́ mùsùlùmí òdodo ibi tó kù sí ló kù sí àti papọ̀ pàpà máa wà pẹ̀lú yìí ẹ kí irun jàmá àpapọ̀ bẹ́ ẹ bá jọ gbàwẹ̀ Ramadan kẹbà ṣètò máa wẹ̀ ẹ ìjọdọ̀ yìí kódà bọ́mọ̀ bá kù ní láti ṣe ṣe hajj àti papọ̀ ní ṣe hajj bó ti wù kórí tó bá ní bẹ́ẹ̀ yóò mùsùlùmí lásìkò ọdún àwọn tí wọ́n ṣe mùsùlùmí bó jẹ́ àwọn tá a fún síra tí wájú wa ní láwọn christian àbáwọn jẹ̀wùd àwọn jews gbogbo ẹni tí èyí bá ti ṣe mùsùlùmí tó jẹ́ lẹ́sẹ̀ ní lásìkò tán bá ń sọdún wọn àyíbá wọn jẹun papọ̀ torí pé ìbá wọn jẹun papọ̀ ìbá wọn pàṣẹ papọ̀ ní jẹun lásìkò yẹn ìfọwọ́ sí ọdún ẹ̀sìn wọn ni àyíbá wọn ṣe ìpìlẹ̀ ní pé wọ̀ ni torí pé wọ́n mọ ohun tí ń jẹ́sìn wọn wọ́n mọ lórí àìwà ìmoore sọ́nà wọn bá ní ẹ̀sìn nọ̀sọ́rọ̀ ẹ̀sìn yahoo ìpìlẹ̀ rẹ̀ wá láti sánmà ṣùgbọ́n àwọn ẹni ibi inú ẹ̀sìn kọ̀ọ̀kan wọ́n ti jẹ̀sìn yẹn rú ẹ̀sìn tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala torí gbogbo àwọn ànábì méjèèjì tí wọ́n ń tọ́ka sí pé lànábì àwọn kana mùsùlùmáì ní bala na musa táwọn ọ̀nà sọ́rọ́ ń pòun náà lànàbí àwọn ó dà pè ní olúwa wọn àwọn méjìdì nígbà tí wọ́n ń ayé yìí mùsùlùmí ni wọ́n wò àwọn mọ́sùlùmí ní ọlá jùlọ mùsùlùmí tí bẹ wọn torí ẹni pàtàkì náà àwọn ọlọ́run wọn kò sí kan nínú wọn tó yóò jẹ ọmọ àwọn ara wọn múra wọn jata wọn jó lórí ẹ̀sìn wọn wọ́n sì rẹ̀ múlẹ̀ wípé ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ kèfèrí ni kò sínú àkọọ́lẹ̀ àwọn ànábì àwọn káwọn Christmas àbáwọn New Year àwọn para wọn tọ́ kò sí tó fẹ́ pa gbogbo kọ̀kọ̀ ẹ̀sìn tó kù ìsìláàmù ni àti rẹ̀ ń bẹ lórí media kárin kìrìsìtẹ́nì sí judaism ni ẹ̀sìn náà ni ètò ìpìlẹ̀ ìbílẹ̀ ni tó tó kò sí kó wá tí ò gbé tiẹ̀ náà jáde kò ní bí ọdún kọ̀ọ̀kan tí Christmas bá ti ń bọ̀ tí ẹ̀ ní máa rí àwọn kòǹtàkòǹtà àwọn ọ̀gá àgbà àwọn kìrìsìtẹ́nì Nàìjíríà nílẹ̀ Yorùbá bàbá lè sọlẹ̀ Ìgbò tí wọ́n ń sọ wípé ẹ̀ ní Christmas tẹ ọdún yẹn ọdún ẹ̀bọ ni ìgbà táwọn àbá ìjọ tí wọ́n gan tí wọ́n ń tapo nǹkan yẹn kí ni ti wọ mùsùlùmí kí ni ti ti ẹ ó dàbí àwọn àbá òtọ́ ní Islam tí wọ́n ní òdúmọ́lì tí wọ́n ti wọ ẹgbẹ́ mùsùlùmí wá bá wọn gbé kan rú Michael ló kọ tẹ̀ lóòótọ́ àwọn mọ́lì bí ànábì wọn yẹn ájọ mọ́ sẹ́yìn mùsùlùmí ó bèrè pẹ̀lú kí ni ti ti ẹ àmúgbòtò pé ajẹ́gbòtò ń wáyé ń kúra ní àwọn mùsùlùmí tí ń yọjú lọ́rọ̀ lọ́rọ̀ ó yẹ táwọn tó mọ́ kàn wọ́n lábùkù ní ibẹ́ yìí lọ́dún ti ní ìbọ́dún léyà ti bẹ ìbọ́dún tún àwẹ́ ti bẹ èyí ló tún ti wájú bíbà pé pé ìmọ̀ èèyàn tó ọlọ́dún lẹ̀ tó ti láàrin ara wọn náà àwọn kan ọdún ọdún ẹbọ ni ọlọ́run já sọ lóde èlé ìlú pàtó mi ń gbé gbogbo ẹni tọdún bá láyé kó tó kó yọ ìyẹn lọdún sí farama kìí ti gbogbo ọdún o èyí sáàbí ti lọ ọmọ sùpánù wọn nípa àwọn tí wọ́n yí ẹ̀sìn ìsápadà fi lé ayé mẹ́ta tọ́mọ̀ torí títà nínú ọ̀dọ̀ nínú gbàgbà mùsùlùmí wọn ò lè ní adé ẹ̀gbọ́n o wọn ò sì kán má fún ẹni ọmọ ní lókè ẹni ọ̀wọ́ níwájú wà ẹni ìwà ha ẹni ọ̀wọ̀ ẹni àyẹ́sí ni tábùkù ó tí ìyàwó jẹ jíjí tí ò ní olúwa wá dá fọ́rọ̀ yìí àwọn òun táwọn àfáàdù máa ń kó ayà yìí lójúmọ́ bí àti ké tí wọ́n sàlàyé rẹ̀ tó rí wípé mùsùlùmí àtẹ́ntì ìṣe mùsùlùmí wọnú ara wọn lẹ̀ Yorùbá kò sí nǹkankan tó lọ́wọ́ oníyanjú rẹ̀ lójú àlùkìyàmọ̀ ni ẹjá sọ tẹ́kì wọn sọ tẹ́kì tí wọ́n náà sọ tẹ́kì tí wọ́n sọ kájọ ọmọ bíi táàjọ wà lórí ẹ̀sìn ara wa a sì mọ̀ àwùjọ ọ̀là yóò bá nìkan látẹ̀ rí ibi tí mùsùlùmí àjẹ́kí mùsùlùmí ti jọmọ̀ ìyá ni nínú mọ̀lẹ́bí kéta ọjọ́ ti wá nìkan ṣùgbọ́n tẹ́ mùsùlùmí dúó déédé ní àkókò dúó in tó yí àwọn ọ̀tọ̀ nínú ẹ̀sìn wọn kò yí àwọn ẹ̀sìn ti wá olúwa wa subhanahu wa ta'ala gbogbo ẹni tí ń pe mújísà mọ́ríàmù ọnụ ọlọ́ọ̀ní kéèsì rí ni wọ́n gbogbo ẹni ń pe Jesus is the Lord is the Messiah is the Savior tó pa ọlọ́run tí ń fún ìgbà gẹ́gẹ́ bí olúwa ọlọ́ọ̀ní ẹni

mùsùlùmí tí ò gba yíta ní ànábì ọlọ́run tí ò gbá òjìṣẹ́ ọlọ́run tí ò tún gbá nìkan ní àwọn abiyì mara àwọn àwọn òjìṣẹ́ ọlọ́run ọba kéde mùsùlùmí ànábì yíta kan ọmọ lẹ́yìn rẹ̀ múlẹ̀yìn tọ́lọ̀ ọba rán mi sí yába ní sọ̀rọ̀ yìí là kò ní yá ayọ́ yorùbá wùdú náà yába ní sọ̀rọ̀ yìí là ọmọ tó lu mi lọ

wà máa lọ bọ̀ ní ìrìnàmì àwùkọ́ gbogbo alábòsí ẹ̀dá láyé kò ní rẹ̀ tí ó nà sí wọn jù ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí bá ní méjì ayẹ̀ tí ó tẹ̀lé olúwa wá nílà pọ̀lẹ̀ kẹ́kọ̀ọ́ tẹ̀lé nà kọ́ọ́lù iná wọ́ àgáàlì sàdáàtà gbogbo àwọn tó tún mẹ́ta wọ́n kan olúwa bàbá olúwa ọmọ olúwa ẹ̀mí mímọ́ wọn èyí tẹ́yìn tẹ́mi ọlọ́run gbọ́nú sí òkèkèrè ni wọ́n aláìmọ́re ni wọ́n lágbóore tí mo ṣe fún wọn wọ́n tó ń fi ní ọlọ́run bàbá ọlọ́run ọmọ náà ní máa tálẹ̀ ní ọ̀hún tálólú ọmọ ọ̀hún tí mi ọlọ́run wá fi ara mi ìyẹn ní injustice ní ọlọ́run ká lẹ ọmọ ọlọ́run lára adẹ́dà àtẹ̀dákúdá àjọra wa abùkú ní gómìnà ilé ọkọ̀ ilẹ̀ Yorùbá bàbá wọn náà ràn mí ọdún àkọ́kọ́ ògbọ́gbá ògbọ́gbó ọdún kejì ọdún kẹta kódà wọn mọ̀ plan pé ẹja lé lọ láfẹ́lò ní ìwọlé abùkú ní ṣùgbọ́n ní kẹjá ọ̀tọ̀ náà bá kẹwàá lọ́wọ́ bímọ tẹ̀kẹ́rù sẹmẹ̀wàá ti tọ̀bọ̀ tọ́rù wọ̀tẹ̀ńṣẹ́kùn àbdù wọ̀tẹ̀kẹ́rù jìbálù hajjá an dáhùn rahman wàlàdà olùwà ni ibi tó bí mi mo fẹ́ lè fa ya kí n gbogbo àwọn òkè kí n pò wọ́n tí wọ́n wó dànù pẹ́ẹ̀pẹ́ ní tí mo jẹ́ bàbá bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ mo ṣe ní ibi tọ́lọ̀ ti sọ yẹn inú súrà tó fi sọ̀tọ̀ ìyá ìta ló ń sọ pé ìyá ìta ní súrà ọ̀nà kẹmọ ní mo bí ma láyé nínú wọn ní anà yẹkùn lọ́pù wọ́lẹ̀dún wọ́lẹ̀mùsákùlọ̀ sọ̀ṣẹ́bà lẹ́nu kó lè ní ọlọ́wọ́ ti bí ma nígbàtí ìníyàwó èyàn níyàwó ẹkọ́ bí ma ẹgbẹ́ pẹ̀lú tí ò ní tí ò níyàwó sáà náà yàmọ̀ wúrí kàná rẹ̀ mọ̀ wú kàábèrè ìyàwó tó bí bọ́lọ̀ ọmọ jáde bàbá ti sọ wa ní one times one times one times one is equal one one plus one plus one plus one ní ìgbékin pìrì ẹ̀pọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ a ní àfáà ẹ̀mọ́tù bẹ́ẹ̀ àyílẹ̀ ẹ̀mọ́tù ní ìgbúrú ọlọ́run bẹ lọ́tọ̀ èyí tẹ́ pè lọ́mọ rẹ̀ bẹ lọ́tọ̀ ẹ̀mí mọ́nà ń ṣe kí ni òun náà bẹ lọ́tọ̀ pẹ́ẹ́ni one plus one plus one plus one ẹ̀bọ̀ ní jẹ́bẹ̀ ọlọ́wà di mẹ́ta wọn ní kò lè yé yí ẹni tó lè yé wọn lọ́mọ ìyá gbogbo ẹni pé mẹ́ta lọ́kàn ọlọ́ọ̀bá ní ní ni wọn wà mẹ́rin ilẹ̀ kò ní tí láyàmọ̀sánà lẹ̀bí na kẹfọrù nínú àdábùn àrí àwọn tó yá kèfèrè tó wọn ìyàlẹ́ka lérò àgbà ọmọ ọlọ́pùn wọn tó tó wọn wípé ní afẹ́lá yàtùbú na ilà wọ́ṣẹ̀ sọ̀fẹ̀rọ̀ rẹ̀ àwọn tí ń kọ́lọ̀ ọba bímọ àdọ́lọ́ nílé àbólọ́mọ àbóni bàbá lámọ́yìn fún òṣè wá tẹ̀ tún bá kọ́mọ́ sọ̀rọ̀ ẹ̀ mọ́ wọ́n lọ́kọ̀ fúrú ọlọ́tún ń pè wọ́n pé ẹwà lùsùlám inú sùlámù nìkan láyé tí bọ́lọ̀ ọba bímọ okú oriri ọmọ ìyá mi dáadáa tó di mùsùlùmí o bá ìṣẹ́ bàbá sí mi àbójá búrò sí mi àbójá ọmọ sí mi oríire lálá ni kọ́lọ̀ ń bìkò ń kí àánú sí ọ́ okú ònú ẹ̀sìn mi ò wọnú sílẹ̀ lọ wá ní yìí kò jámọ̀ ìṣẹ́kan tayọ wípé ìlà rọ̀dúnù ọ̀dọ̀kọ́dà ti ń kọ́bìnì ìgbòsò ó jẹ́ òjíṣẹ́ tí kánra àwọn òjíṣẹ́ ti lọ síwájú ẹ̀kọ́ náà tó dé àwọn kan ti jíṣẹ́ dáadáa kọ́ wọlé ayé wà fún mo sì di ikọ̀ ìyá rẹ̀ ti jẹ olóòótọ́ parí olóòótọ́ ni mọ́ríyàn gbogbo ẹ̀dá lẹ́mọ̀ wípé kó tó jẹ ní ọlọ́run ó ti rìn báyìí rí ó ti sọ̀rọ̀ báyìí rí ó wà báyìí rí àpò wà kẹ́sẹ̀wù tí mo sàn ya ìta ó mọ́ láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ parí ayé ẹ̀ ọlọ́ni china yakula ní kọ́án ìyá rèé tẹ̀sọ́ níyà olúwa ọmọ rèé tẹ̀sọ́ lólúwa amúlèjì ìjọba wọ́n ní jẹ bẹ́ẹ̀ fún olómi jẹun sọ́nà òun jẹun tó ń wá ní gbòrò ìdínú lọ́kùnlẹ̀ àyà rẹ̀ ẹwọ́ bá ti ń sàlàyé ọ̀rọ̀ fún wọn táàmìlẹ̀ ọkọ̀ kan báyìí tí wọ́n lè gbọ́n kán lè ti làákàyè tó mọ́ wo àna ìfàkùn wà láti mọ́ wo ìwòye wọn tó ń parọ́ náà ọlọ́ọ̀fìmọ̀ náà ni ẹrú ti ọlọ́run ẹjá rántí ọlọ́run ọba ní àti tó pọ̀ ẹjá máa wá àforíjì wájú ọlọ́run ọba ẹrú ẹlẹ́sẹ̀ ni wọ́n níbi sọ̀rọ̀ wa àǹtẹ̀lọ́n níbi ìní wa àǹtẹ̀lọ́n níbi tẹ́sí wa àǹtẹ̀lọ́n lọ́wọ́ subhanahu wa ta'ala fún ẹ̀kọ́ ẹ̀sẹ̀ wájú wa la ilaha حمدا لله على نعمة الإسلام والسنة وكفى بهما نعمة ثم صلاة وسلاما على تمين الأكملين على خاتم الأنبياء والرسل وعلى آله وصحابه والسائلين على منهجهم إلى يوم الدين أما بعد فأيها المسلمون لقد قال الله تعالى اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم حل لكم وطعام محل لهم فهذه الآية هي التي يحتج بها بعض الناس في تجويزهم لأطعمة عيال أهل الكتاب فالأمر خلاف ذلك لأنهم كفار في أصل اعتقاداتهم فتحرموا أكلاتهم أيام عيالهم لأنها ترويج لها وتعاون معهم على نشر الفساد قد قال الله تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب وهذه ناحية وناحية أخرى أن عداوتهم ضد الإسلام وأهله شديدة غير خافية لأنهم لم يؤمنوا بنبوة رسول الله صلى الله عليه وسلم فضلا عن رسوليته قال الله تعالى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله والهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءهم العلم ما لك من الله ولي ولا نصير fàájá mùsùlùmí ajẹ́jú tẹ̀lé lánàá Muhammad ọpọlọ ìfọ́nà ọba lórí ẹ̀ ìkẹ́ ìsìlámù kẹ́ súnà bọ́lọ̀ ọba sórí ní ìfún ìmọ́láyé ó tó nìkẹ́ ìkẹ́ ọlọ́mọlá rẹ̀ èyí tó kó pérékéré kó bá ti fẹ́ ní ìkẹyìn àwọn ànábì ọlọ́run olùsọ fún gbogbo wọn àwọn ará alẹ́ làwọn sàhábà rẹ̀ gbogbo ẹ̀ṣẹ́ nílànà àwọn wọ̀nyí òjò alùpùpù kọ́nà kó bá yọ sí wọn ẹrú sí ọlọ́run olúwa sàhánà wọn sàhánà àwọn tó ń fi máa yídà ayé alẹ́ ń ká wọn ó ní àlìyàwó mọ̀ wọ́n nílẹ̀ ẹ̀dàkùn mọ̀ wọ̀nà ẹ̀mù lẹ̀bí na oòrùn ìtàbà ìlú lákùn ó ń jẹ àwọn táa fún jíra síwájú yí àwọn christians àwọn jews mọ̀tẹ́lẹ̀ ọgbùn kẹma jẹ́ wàtọ̀ ẹ̀mọ̀kùn ẹlò lọ́kùn oúnjẹ tí ó nàìjí ẹ̀tọ́ fún wa ayà yìí lápákà àwọn èèyàn bá mú nínú àwọn táwọn náà ń pèrà wọn lábà na ní oúnjẹ gbogbo àwọn tí ìwọ̀n ẹsẹ̀ mùsùlùmí lásìkò ọdún wọn pàtàkì jùlọ àwọn christian àti yẹ̀wù wọn lóúnjẹ wọn ti di ẹ̀tọ́ tó ní sọ́nà ọba sọ pé ó náà oúnjẹ wọn ni a ní ọ̀rọ̀ yìí ó lóòjì sí tọ́nà ọba sọ̀rọ̀ torí pé àwọn ẹ̀sùn kìtàbí wọ̀nyí kèèbè yí kan lẹ́yìn wọn nípìnlẹ̀ ìgbàgbọ́ wọn òun ló mú tẹ́lọ̀ fúnfánà wọn tàà láti ṣe kábà wọn jẹ lásìkò ọdún wọn lásìkò ọdún wọn ìwọ́dún ìsábà gbọ́rọ̀ kó yé lásìkò ọdún wọn wọ́n ti fi lọ́mù fún ma wọ́n ń dílé wọn ra mọ́tò ọmọ rẹ̀ ń ṣe kó convocation ó fún wọn ní oúnjẹ kọ́sábùrù sílẹ̀ sílẹ̀ àmọ́ lásìkò tí wọ́n ń sayẹyẹ ọdún torúkọ ọdún wọn yẹn ẹ̀sìn wọn ni lásìkò ọdún wọn èèwọ̀ ni lábẹ́ Islam káwọn bá wọn jẹun gbà náà torí wípé nígbà fún òkú wọn lọ́wọ́ lórí aburú lórí ìta aburú káàkiri ni kí ló ṣèwọ mùsùlùmí màtọ́ bá yẹ báńgá àwọn ìwọ náà tó bá wọn yìn bó ń kú ọdún mùsùlùmí tí bá wọn kópa níbi ọdún pèsè rí àníkò ogun dáadáa àwọn olórí ní bẹ́ ìwé bá ní sọdún yẹn táwọn lọ́gbà fẹ́ tí ọ̀sẹ̀ bọ́ ní ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ oríta ní ọdún ẹbọ ní àwọn akọ́kàwọ́dà ọkọ̀ sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀fẹ́ lẹ́jìn ẹ̀mọ̀ lórí mídíà ní ìsìn láwọn pásọ̀tù pásọ̀tù nàìjíríà tẹ́ ẹ̀ lè kóyẹ wọn kéré ẹkóyẹ wọn kéré báti yóò nínú táwọn ọmọ ọ̀dọ́ wípé ẹ̀dọ́ létírì ní ẹ̀dọ́ létírì ní ẹ̀dọ́ létírì ní ìgbà táwọn táwọn lẹ́sìn tọ́ni ọdún eléyìí ọdún ẹbọ nínú ẹ̀sìn àwọn àwọn tàbò kí ni ti wọ́ mùsùlùmí kí ni ti wọ́ àpá àtòun bá wọn pẹran kí ni ti wọ́ àpá àtòun bá wọn gbé igbá àdúrà ní jọ́dárì fẹ́ẹ̀sì aláǹsàrò ọdún mọ́dún ọlọ́jọ́ yíyọ ilé yàtẹ̀ ìtọ́dún má tí ó náwẹ̀ ìtọ́dún má ọjọ́ ojúmọ̀ ọjọ́ alábàríkà kìí tọ́dún má aláǹfà ìmọ́dáwà aláìsẹ̀ ilẹ̀ àwọn sọ mọ́ sọ fún àwọn olórí wọn tẹ́lí kèé jẹ ohun kèé jẹ kèé sára ẹ̀sìn àwọn kọ́kọ́ lọ báwọn yẹn sọ̀rọ̀ yẹn náà kò tó wá sọ́dọ̀ sí wa kọ́kọ́ lọ báwọn olórí wọn yẹn wípé ẹ̀yin olórí náà tẹ́ ìsọ fíkì sọdún mímọ́ ẹ̀sọ̀kọ́dún yẹn ni kọ́kọ́ báwọn yẹn tó bá ti yẹn jọ́ra àwọn yẹn tán padà wá ọ̀hún

ìjọba kó sábẹ̀lẹ̀ yẹn kájọ pàdé olúwa wá kí la gbélé ayé ṣe gbogbo nítorí ọdún oúnjẹ ló fi kóbá rẹ̀ wájú ọlọ́ èwo ní rẹ̀sì fò jẹ́ nílé irú ẹranko ni wọ́n ń tí tí wọ́n pa tí wọ́n náà jẹ nígbà tó léyá tó wà torí ẹran rẹ̀ tó wà bẹ́ẹ̀ sílẹ̀ tàbáwò lásìkò ọdún wọn olúwa wọn sọ́nà wọn tààlà ó ní ẹkùnrin ayé lọ́wọ́ lórí dáadáa ti bẹ̀rọ ọlọ́run ẹmọ́ kòrò ayín lọ lórí ẹ̀ṣẹ̀ àti ìjọ́tàálẹ̀ ẹ̀sìn páyà ọlọ́run ọba tó lírúkẹ́ ìyà ọlọ́run ọba olùsẹ́ gbogbo bọ́nà bá fẹ́ sí ìyàjẹ̀ èèyàn bí ìgbàkùn kó dáyàn ni tọ́lọ̀ bá fẹ́ sí ìyàjẹ̀ èèyàn bí ìgbàkùn kó dáyàn ni ìdí rẹ àpẹẹlẹ rẹ ni pé mọ́ tayọ àlà ọlọ́run ọlọ́run ó sì mọ̀ fún wọn náà ni àmọ́ ìgbà tó sọmọ ìsinmi ọlọ́run bá ti yọ tó bá ti ń fìdí ju kárùn òun fìdí ju kárùn tí wọn ò

inú ti dùn tó gbé àmì ìgbésẹ̀ lé ìlú tó tún wá fún àwọn tó ń ṣe tó wá láti wá ní wọ́n pọ̀ jù ẹmẹ́jà kún wọn lọ́wọ́ ẹjẹ́ mọ́ dá kan wọ́n ṣe bẹ́ẹ̀ ni ọ̀nà kéjì ní wípé ọ̀tá wọn sí Islam àti ànábì kéèsì ọ̀tá tó pamọ́ bá tó kojú ní tú bá ti mọ́ sọ́ nìyẹn ẹ̀tọ́ ẹ̀ kí ní kẹ́ ẹgbó kọ ànábì kejì mọ́ sáyé sí kí ní kẹ́ ẹgbó pé mùsùlùmí lámọ́ ẹ kẹmọ́ tó dépò kí ní kẹ́ ẹgbó pé lágbájá ẹ irú ìsìláàmù rí subhanallah wọ́n lọ bẹ́ẹ̀ tẹ́kì ní kan nùlú gẹ̀dùmí ní dákọ wọ́n sì ní kí wọ́n mú àwọn mùsùlùmí náà wá lábá tí mùsùlùmí kan náà lọ́bẹ̀ bóòdó tọ́wà náà ni atara wa fún wọn tẹ́ sùlùmí kan tí èyí ń pọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ tí ó gbọ́dọ̀ wọlé ẹlẹ́ẹ̀kẹ́ àmọ́ èyí tó ní ń pọ̀ tó rẹ̀ wọlé tó fi mọ̀ iṣẹ́ tó sùn ó sì lè ṣe ṣẹ́fẹ́ ó ṣe ó mọ̀ kórìíra rẹ̀ ni àwa dàbí àlejò nínú ìlú tó bí wa àwa lẹ́nu ẹ̀ o bá ti mọ sọ́nà nìyí ojú bá ti ríjú èèyàn kan lé léèyàn kókó ọ̀tá ìsìlámù ó lérò lẹ́nu wa ìsìlámù sáà ní gbóòlù ẹgbàgbé oore tán bàbá wá sí ní ìpìlẹ̀ nílùú yìí àwọn méjì ẹlẹ́fẹ̀ dúró nìlú ṣùgbọ́n wà fẹ́ lọ fún sọ́dọ̀ wọn a ní ìsọjí ìjáàbù oríṣiríṣi lórí ìjáàbù níbi ìsọjí la ilaha illallah kí ni ìjáàbù wọn bẹ̀ ẹ̀sọ̀ wáàdì jẹ́ irí bẹ̀rẹ̀ staff àti olùgbọ́rọ̀gbọ́rọ̀ yorùbá là ń kọ́ kó wá jáde tó ju wá àti àfá ọ̀hún sísà wá fún gbádùn wá àti ẹ̀rìn kó wá tó níbẹ̀rẹ̀ ní rẹ̀rẹ̀rẹ̀ ọmọ wá ń sóòkú àárín ẹ̀yìn kìnníkan yẹn wọ́n rẹ̀ jẹ́ àlàyé ó fún mọ̀lẹ́bí ṣe ní ìtẹ́sì ní ilé ìṣe yìí bó láti lè pàṣẹ papọ̀ ìbò lábò ti fọwọ́ mú ti tiẹ̀ ó sì parí níta ní ìdìmọ́ ni ẹ ẹ má jẹ́ àkóbàjẹ́ lọ́wọ́ olùwàwà sùhánù wa ta'ala oníwà náà Muhammad sallam láyéláyé yẹ̀wú tí ò ní yọnu sí o nàtàrọ̀ ní dunú sí o àti ìgbà tó bá tún tẹ̀lé lánàá wọn ìjọ́sìwọ̀ mùsùlùmí náà bá kírun déédéé máa tí wọ́n náà ti gba pé wọ́n mú wíwá ìwọ́n náà ń gbà wọ́n náà ń gbómi iye wọ́n jẹ́ ìsúnmílé ooo aláìsúnmílé ooo ó kọ́pẹ́rẹ́ ooo kìí tálákàrà kídí gbàtọ́bá tó padà rán wọ́n ẹ wọ́n jọ sí wà náàbí ọlọ́sí sí wà náàbí ìkìlọ̀ ní ìdí jẹ́ lánà ọlọ́ọ̀bá ah èmi ọlọ́wọ́ bínú sí ọ kò sẹ́ tí ó lọ lọ́wọ́ pọ̀ ní ìyàwájú ọlọ́run kò sẹ́ tí ó dùn ó tó bọ̀ ọkọ̀ ìyàwájú èmi ọlọ́run kátó wọn aláwà tàbí ọmọ lẹ́yìn àlọ́mọ sàmìlọ sẹ́lẹ̀ ẹjá máa tàbí lẹ́sìn wa o ìmọ̀ gbẹ́sẹ̀ èèyàn yé lèyẹ tuntun bí yóò ṣe rè láàrin wọn tó bá ti gbẹ́sìn ẹyẹ wọn bọ̀ ọgbọ yé wọn mú wọn sì gbẹ́sìn wọn yé pẹ̀lú wọn nítorí ẹ̀kọ́ òkú wọn tó ní pé wọ́n ti bẹ̀ òní bẹ́sẹ̀ yẹn kanú ìsìlámù ní ìsìn wọn mọ́sálásí tó lò pẹ́sì sí wọn náà ó yẹ káwọn náà dúró rí ọwọ́ wọn ni ẹ ti máa sọ ọmọ ìyá yín ẹ máa sọ ọ̀rẹ́ yín níbi iṣẹ́ alábàágbé yín ẹjọ mọ̀ ṣe kò ní sí wàhálà mọ́ gbàjọ́ mùsùlùmí bá gbọ́ nǹkan ilé inú ẹ̀sìn tó ń darú tó ń darú sọ́kàn máa ti gbogbo yíyọ wọ́n gbìyànjú àti fà ọmọdọ̀ wọn ò sì jẹ̀bi ẹjọ́ bá ti mọ ibi tí ń lọ náà wọ́n ń gbé náà yìí ẹjọ́ bá wa ta'ala kó mu wá lórí ìsìlámù jù báyìí lọ sàlá subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk